You're now locked with the most consistent international DJ. DJ, DJ, DJ T Money. if no be you, if no be you, baby. I'm a fresh body, me pelu. Feeling the vibe. sọ̀rọ̀ kọ́rọ̀. àmàjọ pàlejò jẹ́ ká sọ̀rọ̀ kọ́rọ̀. ìdí gangan ló ṣe mí wọ̀nàwọ̀nà. bóyá ní queen ní kwanakwana ó lè queen ní ó kwana. baby fana the things you do múnú mi dùn dáadáa. fit to spend my naira or dollar. ìwọ gangan ló máa mọ̀ the things you do you naira or ìwọ gangan ló máa mọ̀ lára. Eh. if no be you mo fẹ́ sọ sórí ayé mi fún. If it you. be eh, eh, you, eh, go be you. Music, e non trovi in un giochetto vado giochetto E non fusa la ieni, c'ho sotto C'ho sotto mi c'ho sotto Mi da ni c'ho pagato C'ho pagato E me a braccio si fila ni c'ha gato Ieni c'ho agato, ieni c'ho me uno pepa Sasa mi me mi papago

sous Jésus Chevalier à Jésus Asso Kilo Kilo Fils Aziz Ajara Yébá ti sókè o Gbé sójú rẹ̀ tán o Kọ́ má kájà fún rẹ̀ lọ́kọ̀já rẹ̀ tán o Olótú ní Bagodi ajá ilé aróko Qdọ̀tì pẹ̀lú Fano Lagos Kòtónú Ẹ̀dùn báyìí bàbá ní mọ́tò ṣàdíyà Alágbára Kòtónú ọ̀lẹ́ ní nígbàdìgà Óyá àlọ́mọ mẹ́ta ògiri ìgà mẹ́ta o Ọjà má jẹ mí ìyọ́mọ say you go lock down. My chest is puissant. Sans ami de pas d'admis, même big bédo, papa, perechache ponopodo amisaki wifi koa opopodo koki kaka boatotomo se michel akanto komemi koto esi paradis DJ Deep Money. C'est pas mon Dieu sous nous. Mais ça coûte je m'en lève sẹ́nà ẹsẹ̀ fẹ́ tẹ̀sí mọ́lẹ̀ ìbámu jésù ni wọ̀ ẹsẹ̀ fẹ́ tẹ̀sí mọ́lẹ̀ jẹ́sẹ̀nà ẹsẹ̀ fẹ́ tẹ̀sí mọ́lẹ̀ tẹ̀sí mọ́lẹ̀ ẹsẹ̀ fẹ́ tẹ̀sí mọ́lẹ̀ jẹ́sẹ̀nà ẹsẹ̀ fẹ́ tẹ̀sí mọ́lẹ̀ tẹ̀sí mọ́lẹ̀. Maşale teşimane Mesena Iwọ́ṣà teṣimọ́lẹ̀ Ṣọmọdé Acosta Kó wọn tẹ̀ mí ti yan kọ́ńtà. Ààbò sùn, ṣèbí yẹn ni kó mọ gbó fà. Má lọ fà o, it's not for children, má lọ fà. Ó lọ fà, ó lọ jìnnà, ó lọ fà. Àwa wà o, àwọn nìkan má lọ wá. Tọ́ bá wá, àwa náà ṣàna màbá. pátá. Ìgbà tó jó wọ̀ lálẹ́ àná bọ̀ pátá. Àbí náà kàn sí. Sẹ́tọ̀ wọn Beyonce. Ọmọ tó sọ, wọ́n yá tí la kì í kà sí. Sídà bá kà sí. Make a man want to crash. After show, after show is after party. 44 minus 4, our 40. 13 minus 1, 118. Marian's Malawa, however, your J code in the Jesu fine, there is nothing wrong. Money is getting long. My hair is getting long. Kí ni mi kan is getting long. Ìbá ọmọ Jésù ni wọ̀. Gbẹ́sẹ̀ kò tẹ̀sù mọ́lẹ̀. Gbẹ́sẹ̀ nà. Gbẹ́sẹ̀ kò tẹ̀sù mọ́lẹ̀. Ìbá ọmọ Jésù ni wọ̀. Gbẹ́sẹ̀ kò tẹ̀sù

DJ Lisa Lee. Machogo só gara, foi o Jaisiru. Machogo só gara, foi o Japepesu. Machogo só gara, foi o Jaisiru. Machogo só gara, Machogo só gara, Machogo só gara, foi o Jaisiru ṣogun sọ́gà fowó ẹ̀jẹ̀ pẹpẹ sùn má ṣogun sọ́gà ọ̀gádé fowó ẹlọ́mú burúkutu ọ̀lẹ̀ má ṣogun sọ́gà fowó ẹlọ́ fífa gbó. iṣan ló pa bruce àpù ló pa bàṣà kí ló fẹ́ pa wá bá pásítọ̀ Suleman something must kill a man iṣan ló pa Bruce Lee iṣan ló pa Bruce Lee àpù ló pa bàṣà àpù ló pa bàṣà kí ló fẹ́ pa wá bá pásítọ̀ Suleman something must kill ṣó jẹ tọ́kì àbí ò jẹ tọ́kì ṣó mu mọ́ọ̀tì. Have you mumot you shop turkey Have you no shop turkey ṣé o mu small abi o mu stout o ṣe kíni o ṣe kíni o ṣe kíni o ṣe kíni ìgbà tó jẹ tọkí o ṣe koṣù o ṣe kíni ìgbà tó mu mọ́ tó ṣe koṣù o ṣe kíni ẹni bá mowó gbà amòkódó òkó lọ lódò ẹni bá mowó gbà amòkódó kókó lọ́rọ̀ òwò owó lọ́rọ̀ àpò àpò lọ́rọ̀ owó mr d general efe lamba lamba lilo lamba maṣogun sọga fowó ẹjẹ isil maṣogun sọga fowó ẹjẹ pẹpẹ sùn maṣogun sọga ọgádé fowó ẹlọmú burúkutu maṣogun sọga fowó ẹlọpẹ fatu. Mashogu Soga, Mashogu Soga, Boweja Isil, Boweja Isil, Mashogu Soga, Mashogu Soga, Boweja Pepe Soga. Malu, Malu, Malu, Malu, Malu, Malu, Malu, Malu, Malu, Malu, Malu. Maru, Maru, Mariam. Pukuma famina, pukuma famina, pukuma famina, ma famina, ma famina. Pokoda, Pokoda, Pokoda, Pokoda, náà kókó má pa mí náà kókó má pa mí náà má pa mí náà má pa mí náà. Malo, amalo kó wa lọ́wọ́ lọ, malo tó máa bẹ́ẹ̀, màmá tún ta bẹ́ẹ̀. fagan máa gbẹ, tálákà oníkàràmọ̀, èwo ni pe bẹ́ǹsì ń jẹ́ ko, tábà ló lọ́mọ ẹja mọ̀, àtẹ̀lẹ́nu scam lọ́ba lọ́la baby i no come you, you no come. How come belle come? your ò bá sunlé. Ó fi lọ bá jójọ́ fìlélẹ̀. Àmọ́ wọn tó ń lẹ̀ jí mọ̀. Ó kókó dákún máa ń yìnbọn. Yàsín kò fọ́ ni. Báwo lọ ṣe gbé ra mọ́nì? Ìyẹn mo ṣe já fún kóró pé. Tó bá pé kó rí máa pé. Àwọn kan ló ń ṣe bírí so pé. Ṣé báwọn dáṣà parí fẹ́lẹ́? Àyẹ̀gàn ò fẹ́ lẹ́ ń bàdàn o. ba sunle o fi lo ba jojo lele, amo won to le o koko ya maa n yinbon yasin ko fo ni bawo lo se ra moni dí ri maa pe awon kan lo biri so Kàrímọ́ gbọ̀gbọ̀gbọ̀ mọ́ tó bá ti fẹ́ bíìlì mi ló máa máa lo píksì mi ẹbí ò dẹ̀ ṣọ́ọ̀bù fún mi ò dẹ̀ gba ṣọ́ọ̀bù fún mi jọ̀ṣọ́ payàn fún mi i'm not your father and you not my mother rọra mọ̀ tí a gbọ́ gbọ́n kó má padà lajú sálágbọ́n ọmọ gbọ́n kò fẹ́ láti rẹ̀ bọ̀ ó ti rí gọ́ọ̀lù gọ̀ ó ṣe bí abẹ ní agbọ́n ó má lọ́dún ṣíò ṣíò má rí ri kilo, kìlò. mi ò lo píkà mọ́ súnmọ́ dókítà mi ògùn spíkà mọ́ ta yín jàdẹ́gbẹ́ olùbàdàn mi ò wọ ní kà mọ́ ó tún ti dogun omi kóló ó tún ti gbé mu orí wa ń sáré jẹsẹ̀ lọ àìdùn jẹ jù yà lọ agbọ́n tayọ̀ jà lọ kẹlẹ́ńdẹ̀ tó ń fa ṣìṣà o ọmọ mo ṣe tó ń ná ti ṣà o ẹ̀gbá ló lò líkólóbó kìnìyàn ò jìnnà sí dodo ìkòròdó jìnnà sí gbogbo ìkọ̀tún wọnú èjìgbò ọlọ́pẹ́ ràn mi lóṣogbo ìbàd nìkan ló mọ̀ ó mọ láyípo ìjàpá ló mọ̀ ó mọ níbo Maluja jáwọjà ẹni kọjá má túká jápa borí jákẹ́tì pupa àwílò kó wa lówó lọ pẹ̀lú jò máa bẹ́ mọ̀mọ́ tuta bẹ́ àní o máa já ti bá tuta bẹ́ péńdé nílàró mc olúọmọ láre típíkà pika, ṣá ní ìbàdí òṣà ikó mọ̀dìnà ọ̀ṣọ́ta ní màjú alájà orí mọ́lá kéré. Sunday, Sunday, Sunday. go club. A million for the show. All the money and do it again. Perfect combo, loud music. I know how. just tips. I give them, I'm not stingy. You go oh, tell my sweet. La la la Friday. I want to spend my time with you now, now with you. màsíwá ihò jó ló ń jó yìí ṣó mọ́ pò mọ́ ó ń ṣe ń pín lẹ́yìn ó ń ṣe mí bí kájọ máa lọ lé báyìí báyìí ìwé màá ṣe ní tèmi but for now god get that money now now asap la rocky i am let's not lie the night oh, ah. o mo fẹ́ máa jẹ ṣẹ́ yẹn fẹ́ máa jẹ ṣẹ́ yẹn o wíṣà òde mọ̀ pé kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ yẹn kó máa lọ bẹ́ẹ̀ on the road you can stay but your clothes must go go back touch your toe be a good girl don't say no don't say no. what type of dance is this what type of what type of what type of ah, dance is this what type of dance is this. You know some good dance, yes. The good dance, yes. Do the galala, do the do like your 90s ah. child. You know some good dance, yes. Ah, so they guess it now. Guess ah, Do the galala, do the do like your 90s child. Magamale, magamale. The body, ah, yeah. Panero, And if I thinking what I'm thinking, you be singing. Bọ̀lá Friday. ẹyin tán ó ṣe kò ṣe ọmọ àti mi lọ ṣí báàkì ó ṣe kò ṣe gbẹ́sẹ̀ bí ẹni tó ń lo bátìrì ó ṣe kò ṣe ó ṣe kò ṣe. tántọ́là tántọ́lọ́run tántọ́là oche owó gbàngbàlà bàbá bàngbọ́lá tó gbòǹgbòlà oche gbogbo gragragra àṣẹ ilé iṣẹ́ ti gbàgbàgbà ṣàṣà lẹni tó lè mẹ́nu ẹ̀ṣà tó bá ti gbọ́ gbà kó yín gbàgbàgbà oche òkè ó ti yé wa bóyá torí pẹ́ dìyẹ máa yé nílé wa alẹ́ anybody yẹ ni kò délé wa sórí ìgbà tó bá sọ fún ẹ pé kò nílé wa oche some things dey happen pàdé mi was eleven, level dídà ni kí ni òun bọ́ sílẹ̀kùn wá jẹ́ ká pàdé ní pásítẹ̀ lẹ́fùn tó wá pé tán ó ṣe kò ṣe mo máa rówó ra bentley ó ṣe ó ṣe kò ṣe ẹ máa rí mi nínú tẹ́lì pétán ó ṣe kò ṣe ọmọ àti mi lọ sí pápí ó ṣe kò ṣe gbẹ́sẹ̀ bí ẹni tó ń lo bátìrì pétán ó ṣe kò ṣe ó ṣe kò ṣe ó ṣe kò ṣe ó ṣe kò ṣe ó ṣe kò ṣe ó ṣe kò ṣe ó ṣe kò ṣe ó ṣe kò ṣe ó ṣe kò ṣe. Je kucheta papologori wachemula eyash ah, papi ambassador awosula ah, bemidebetoma loyo mibiti jiga bá jọ mọ̀ kúrò tó bá fa kó wá fa sìgá. ó ṣe kò ṣe ó lè sọ pé ó mọ lékeleke dami cream, gé kí n gé sẹ́tà wọn sí black ó yá gbégbégbé gbé tán olódo ó mọ̀ mo ṣàmọ̀ kó máa mọ dọ́là kó dẹ̀ mọ dọ́là bó mọ pọ́n tó dá mi lójú kó máa mọ náírà. ó ṣe kò ṣe mo ko maa mo dola ko de mo dola bo rí owó ra bentley tó ṣe ó ṣe kò ṣe ẹ máa rí mi nínú tẹ́lì ó ṣe kò ṣe ọmọ àti mi lọ sí pa ó ṣe kò ṣe gbẹ́sẹ̀ bí ẹni tó lo bátìrì. God bless Omaka cause don't no couple lọ kọ̀ọ̀kan. You no get today. don pay party lọlẹ. As you no get today, no get today, go get tomorrow, get tomorrow. No be God o, oh, ọmọ ya mi máa lọ fọ́ o. Oh, gara lọ, Jẹ́sí ni gara lọ, ọmọ ológo kà sọ lọ, Sanku kà sọ lọ o. Oh, gara lọ, Jẹ́sí ni gara lọ, kà sọ lọ, Sanku kà sọ God bless no man can cause. Don't know come go lock You do get today, I tell you, go get tomorrow. The party go, the party go, my garage, my garage. The party love you, the party love you, my lord, oh, my lord. Oh. The party go, the party go, my garage, my garage. The party love you, the party love you, my lord, oh, my lord. Oh yeah, say owó ọlọ́jọ́ ẹni máa rí hàn á ṣe ẹsẹ̀ máa jáde àgọ́tí ládúró as i dey hustle like dey grind every day baba chop permission. kiri ṣàkóbẹ̀ ẹ ṣàmì mi èmi ò ní tiwa kó property ta o àmì wọ́n ní fọ̀rọ̀ wa kọ́gbọ́n ní newspaper europa dollar i no wan suffer i just wan ginger i just wan. can. Oh God, don't bless no man can cause. You no can go lock You no get today, I tell you, go get tomorrow. Tẹ́bá ti gbowó, tẹ́bá ti gbowó, ẹ má gara jù, tẹ́bá ti lọ yóò, tẹ́bá ti lọ yóò. Nínú pẹ́ mọ̀ mi lẹ ṣe fọ̀ bọ́lọ̀ mi, mi ò lórí lókun pé ìbọn ò lè ràn mí. Bíbélì mo ní pẹ̀lú kúra ni, pẹ̀lú kíni bàmí tó nù wòròwòrò. Ẹni fojú jiná yìí nájò, ìyá àbàdàn ó yá gbàgbélé náà. Ẹ̀kọ́ ọ̀gẹ̀dẹ̀ kò lè yọ mí. máa fẹ́ bí aláfẹ̀yọ́ ni. wèrè ni wọ́n mú màdé wọn sàrò àgbẹ̀ wọn lọ bí dòdò yẹláró. ẹ fún mi lámà kí n fọ́n olórí ká. àwọn wèrè àwọn mọ́dọ̀ fọ́ká. ẹ̀rọ dáadáa kan tó bẹ̀rù lọ́wẹ̀. ẹ sọ fún ṣìkìdì kọ́ máa ròdò lọ́wẹ̀. iná jẹ́ kò séwé kò ségò nínú ayé. kọ́nà ọmọ darí ìjà ayé ni. ṣé akẹ́lẹ́ bẹ́ẹ̀ kókó mi. wọ́n ní bébí gàgà. kókó mi client ń sọ̀rọ̀ mọ́. kókó mi ìyàwó ń sòlè sòrò. ó fi ara láyọ̀ bí. ó fẹ́ mọ̀ dá bàjọ́. kálí bàbá lájọ́ ẹ̀rẹ̀lẹ̀ babaláwo oh. ẹ̀bọ̀ yìí máa fọ́n máa wo wọ́n ní pé yahoo ni wọ́n ní pa aṣoògùn owó mo ní wá pààrọ̀ lùmọ̀gùn pé lábájá ń bójú kan ọjọ́ ìbọ̀dùn lẹ́nu mi ọ̀lọ́ka mi ga ọ̀gá òkè kìlìmájà ló sọ fọ́dún mọ̀ọ́gá agbọ́tajà agbọ́tẹran èwo ní tàgùntàn lórí àga wọn ni mo ló kà mọ̀ pawó lọ ọmọ fọláṣadé mo ti gbádé lọ. òyìnbó lè má dùn lẹ́nu mi èyí ti bá sọ wọlé sóyún kálábà yìí tù. ẹ wá wẹlẹ kan tó yanjú ìsòní mọ́ímọ́ oníbùkan bínú ẹlẹ́wà gan. I don't care if you like or not ẹni ṣiṣẹ́ ló máa pawó. kòkòrò tó ń jó lábàá ọ̀nà ni onílù rẹ̀ gbẹ̀ àgbè mo ti jẹ́ lọ káfárá tó já mo jápa kó ìyìnbó tó já ọmọdé àná tí wọ́n dàgbà kí ó dọ̀tí ọmọ máa lẹ̀ àfihàn ìjà. ẹ̀rọ dáadáa ká tó bẹ̀ ṣù lọ́wẹ̀ ẹ sọ fún ṣìkìdì kó má ròdò lọ́wẹ̀ kí ló ń jẹ́ kò séwé kò ségò nínú ayé kọ́nà ọmọ darí ìjà ayé ni. ṣé ọ̀kẹ́lẹ́ bẹ́ẹ̀ wọ́n ní pé bí gàdá ṣe káyìntì sọ̀rọ̀ mọ́ bóyá òun ìṣòro ṣe ó fi ara John, carry my bala John. Jubati, ọ̀pọ̀, jubati, jubati, ọ̀pọ̀ pọ̀pọ̀, jubati, ọ̀pọ̀, jubati, jubati, ọ̀pọ̀ pọ̀pọ̀, jubati, ọ̀pọ̀, jubati, jubati, ọ̀pọ̀ pọ̀pọ̀, jubati, ọ̀pọ̀, jubati, jubati, ọ̀pọ̀ pọ̀pọ̀. DJ, turn up the microphone louder, go shut it. Bring out the champagne glasses. Nelson in the Turn up the microphone louder. in the DJ, turn up the microphone louder. Go shut it. Bring out the champagne glasses. Turn up the microphone louder surely. Bring out the champagne glasses. Go surely. Bring out the champagne glasses. It's about to get lit. COC on the mic. Take it. It's about to get lit. COC on the mic. Take it. Jubati, up up. Jubati, Jubati, up up up up. Jubati, up up. Jubati, Jubati, up up up up. Jubati, up up. Jubati, Jubati, up up up up. Jubati, up up. Jubati, Jubati, up up up up. Wash. Nobody wash, canali wash mobali kanali mobali yo tino èmi gangan ganan mọ̀ kí ló wí yo tino èmi gangan ganan mọ̀ ba báwo wí ọmọ onídìgúdì kí ló fi ṣe bàtì yẹgbà ilẹ̀kẹ̀dì àti enter me house ó bọ́ọ̀dì shockingly mi ò rí di waiting patiently kò ní di yé abisca olóṣogbá mi abisca yẹgbà yé abisca olóṣogtọ̀ mi abisca lágége that's my town. COC, man them in town. Man them wash. Omani, wash. Canali, wash. Omani, Canali, Omani. Dubati, Okpa. Dubati, Dubati, Okpa, Okpa. Dubati, Okpa. Dubati, Dubati, Okpa, Okpa. Dubati, Dubati, Dubati. Malo corona. Malo corona. Malo corona corona. where you come? corona. Lórí nǹkan. Má lọ corona. Má lọ fọwọ́ síbẹ̀ yẹn. Corona. Má lọ wúkọ́ síbẹ̀ yẹn. Má lọ corona. Corona. Corona yàtọ̀ sí corona. Tó bá wọ́kọ̀ lásán yìí bí criminal. No respect omu gọ́bánà. Wọ́n ní kò jókòó sílé oṣàgídí náà. Àwọn akẹ́lẹ́ lọ rí mọ́dí náà. Mo tẹ̀bọ̀ bí yóò tún tẹ̀dí náà. Mọ̀dí náà tún fẹ́ recharge náà. Recharge wá ní fáírọ̀sì náà. Ó di àjò. Ó ti kò. Àrùn àpè kálukú. Wọ́n sọ fún ẹni tí o claim ọmọ lógo. SDC jọ kárígò. Ọmọdé sanitize. Sanitize. Sanitize. Ọkùnrin. Local. Federal. Ẹ bèrè lọ́wọ́ December. Má l Corona. Corona. Corona. Malo. Corona. Corona. Malo. Corona. Corona. Malo. Corona. Jacaro, Jacaro, Jacaro, Jacaro, baby, Josh shape like this, like this. She my mother, baby, she my fucker like this. Aye, aye, for like just see what you guy. Give me pin in the cut to my left, no, no, no, guy. It's not about you know. Upo, upo, upo, upo, upo, upo, upo, upo, upo, upo. Upo, upo, upo, upo, upo, upo, upo, upo, upo, upo, upo, upo, upo, upo, upo, upo. It's not about you. Upo, upo, upo, upo, upo, upo, upo. It's not about you. Upo, upo, upo, upo, upo, upo, upo, upo. Upo, upo, upo, upo, upo, upo. jùmọ̀rìṣàánú ayé làwa jẹ ká má ṣe dààmú gbàwágbàwá lọ́wọ́ bìlìsì gbogbo ogun ayé wa dìlítì àwọn ayé wọn ti fojú di wa adẹ́fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé ó pọ̀ ó pọ̀ ó pọ̀ pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ ó pọ̀ àìjọ́mọ̀ ó pọ̀ pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ wọ́n my drink. Buzzy matter. Do say on me, just call Gaga. Keep that circle small, but we know that snakes still find their way without ladders. On the surface, yes, we form beef, but please, for goodness sake, stream haba. Fuck all man who hate on black lives. Only White House we know, we did yabba. Swallow that like a oh ha. Laddie your favorite Casanova. Back in 09 in the bar at Honda, now it's 2020 in the tinted rover. Bang to the dang dang dang. Pull up a Tuesday like bang bang bang. Big Bay Judy with the bang bang gang. Yeah, Daddy the drip is like damn damn damn evidence, evidence, evidence. Daily I drop them gems, gems. Excuses from the presidents. As if we go run my gen. It's all about the dough, what do you expect? Sliding to the DMs, I don't even check. Broken traffic light, I'm leaving them on red. Shot a Renzi, I'm the only body get. Oh, come. DJ D Money, number one. Tear up the party. Àjọkù, ẹ̀yọ̀ bá yẹlẹ̀ ẹ̀dá ohun burúkú a máa yọ ọ̀rú wọn ṣe ni. Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú orin tó ré kọjá. Ẹni ọlọ́run fẹ́ lọ́mọ èèyàn fẹ́. Ẹ máa yọ ọ́nú sí mi. Àgbàtọ̀mọdé ẹ máa yọ ọ́nú sí mi o. Ọkùnrin tóbìnrin ẹ yọ ọ́nú ẹni bá yọnu sí mi ṣọ́jú ìyọnu ọlọ́run ọba ìyọnu ọlọ́run ọba ìyọnu ọlọ́run ọba ìyọnu ọlọ́run ọba ìyọnu ọlọ́run ọba òun lẹ́ máa rí. mo ní ẹ̀ máa yọnu sí mi ọkùnrin ẹ̀ yọnu sí mi obìnrin ẹ̀ yọnu sí mi gbogbo ẹni bá yọnu sí mi o ó ṣáájú ìyanu ọlọ́run ọba ìyanu ọlọ́run ọba ìyanu ọlọ́run ọba ìyanu ọlọ́run ọba ìyanu ọlọ́run ọba. kò ṣe gbé ẹgbẹ́ ẹgbẹ́ ó ṣe kó kò ṣe kó ẹkù tẹ bá fa bí ó dà tó bá ṣe gbé ẹgbẹ́ ẹgbẹ́ ó bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ ẹlù ẹlù ó ṣe gbé kò ṣe gbé ẹgbẹ́ ẹgbẹ́ ó ṣe kó ṣe kó ẹkù tẹ bá fa tí ó dà tó bá ṣe gbé ẹgbẹ́ ẹgbẹ́ oh my god i wan bet you baby kin sway yẹyẹyẹyẹ baby kin sway dọ́tà sísá ni baby kin sway àṣẹ pẹ̀rẹ̀ baby kin sway oh my god i wan bet you baby kin sway yẹyẹyẹyẹ baby kin sway dọ́tà sísá ni baby kin sway àṣẹ pẹ̀rẹ̀ ọmọ àṣetí ò mọ̀ tún pẹ̀ ó lóhùn kùlà tí ọmọ dùgbẹ̀ òjé ló ń lò inú mẹ̀ ó mọ sílá ó mọ mẹ̀mẹ̀ ẹ ṣàgbélé ẹ̀bẹ̀ bá ọ̀dà lórí títí ọlọ́dà brọ́dà ẹ ṣàgbélé pawó ó ṣe kò ṣe maganda ó kóṣe ta ló tó ta ló ń gba nọ́mbà ta ló ọ̀dà ta ló ń wọ uber ta ló ń build àwọn wo ló ń glass èèyàn mélòó ló ṣe exam mi tó ń pass. obìnrin kò bí n bẹ ẹlò ẹlò ó ṣe gbé kò ṣe gbé ẹgbẹ ẹgbẹ ó ṣe kó kò ṣe kó ẹkù jọba fà bí ọjà tó bá ṣe gbé ẹgbẹ ẹgbẹ obìnrin kò bí n bẹ ẹlò ẹlò ó ṣe gbé kó ṣe gbé ẹ̀fẹ̀ ẹ̀dẹ̀ ó ṣe kó kó ṣe kó ẹ̀fẹ̀ tẹ́ bá fà tí ó jà tó bá ṣe gbé ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ máa jọra ẹ̀wọ̀n bẹ́ẹ̀dì bẹ́ẹ̀rìkì sùn yẹ́yẹ́yẹ́yẹ́ bẹ́ẹ̀rìkì sùn dọ́tà sísàdì bẹ́ẹ̀rìkì sùn máa ṣẹ́pẹ̀rẹ̀ bẹ́ẹ̀rìkì sùn ó máa jọra ẹ̀wọ̀n bẹ́ẹ̀dì bẹ́ẹ̀rìkì sùn yẹ́yẹ́yẹ́yẹ́ sweet, not Baby, keep sweet, Baby, keep sweet. be be you ever. say, hustle. I go One we wọ́, mo fún mo fún mo fún something. show my show my Oh, mo mo nothing, oh, mo nothing. kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀lú, Ó ṣe gbé kò ṣe gbé ẹ̀gbẹ́, ẹ̀gbẹ́ ó ṣe kókò ṣe kó ẹ̀kú tó bá fà bí ó dà tó bá ṣe kí ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ó mbẹ́ kó bẹ́ mbẹ́ ẹ̀lú ó ṣe kókò ṣe kó ẹ̀kú ẹ̀kẹ́ ó ṣe kókò ṣe kó ẹ̀kú tó fà bí ó tó bá ṣe kí ẹ̀kẹ́. ondo yóò dé ṣe jẹmẹjọ lọ. èmi kà. Welcome to Lions Party. Up your bobbies bouncing bouncing. It's your booty smoothie smoothie. It's your pussy jizzy jizzy. Baby, welcome to Lions Party. Up your bobbies bouncing bouncing. It's your booty smoothie smoothie. It's your pussy jizzy jizzy. Ah, oh yeah, go freaky freaky. Ibadi go gbọn niki niki. Ebi sugar daddy, baby, come and take goody goody lion. o lè máa gbọ̀n di pẹ́ńpẹ́lẹ́ o lè máa jù di pọ́npọ́lọ́ rọra gbọ̀n di pẹ́ńpẹ́lẹ́ ayé àǹtí mọ̀ di. welcome to lions party bí ọ̀bọ̀ bí is bouncing bouncing your booty smoothie smoothie it's your pussy juicy juicy baby welcome to lions party bí ọ̀bọ̀ bí is bouncing bouncing your booty smoothie smoothie it's your pussy juicy juicy. Ah. I want bang, bang, bang. bang. Ahoya, bang, bang. bang. Milky, bang, bang. Where is Odido, bang, bang. Set I want asthmatic. For what you could be asthmatic. Post, post, post, post, post. I love post. Script, script. what day you are online, Lori Ajimi. Badosha, Lori Ajimi. Osh Poppy, Lori Ajimi. Abu Ebe, Lori Ajimi. Wale Bounce, Lori Ajimi. Mr. Edam, Lori Ajimi. Roshogologo, Lori Ajimi. Quality league. Lori Ajimi.

Lagos verse, we can sing for you. Hey, I bet I'll be you. Hey, blogger, blogger, blogger, baby, motherfucker. Hey, they know that. Big nigga, it's your brother. See, I'm good touchy. I'm carrying my sleeve, fans go rushy. If you drink cause ask go auntie. Online gangster boys go pump you. Shit, I want you. I'm good touchy. I'm good touchy. I'm good touchy. I'm good touchy. I'm good touchy. I'm good touchy. Hey, rumor monger. She Facebook blogger. Jumping chicken. Short person mother. Oh yeah, make a gist up. I won't go far away. I live wait for the visa. You're mocking my Insta, but the noise you're making is sounding like sister. Drama queen now you be. Hey, supposed to show for zero, though you did the Vista. You may let the sweet time. I probably dating IJ and I'm running from Rita. Man go touch you. Senior men don't report you. Boring boy then deport you. I Bobby at the road, no one insult you. Make I involve you no ammo. See, I look cool, but I no combo. People like me, but me no jamo. I be street boy, but I no bamo. No ammo. I'm good touchy, I'm good touchy, I'm good touchy, touchy. I'm good touchy, I'm good touchy, I'm good touchy, touchy. Go 40, go 40. Timothy was a naughty. She's naughty, she's naughty. She done they touch by something. Go 40, go 40. I just want make my money. I just want buy my belly. With a Ferrari mo forty, mo forty. Timothy wa Versace, she's naughty, she's naughty. She don't dare touch my something, mo forty, mo forty. I just wanna make my money. they touch my something. Go 40, go 40. This one what make my money. This one buy my belly. But the fair Pop up, I can't pop up, I can't pop up, I can't pop up. Hey, pop, piri, pipo, alright, pop, pop, mate, pop, piri, pi, de, mate, de, mate, de, pop, pop, pop, piri, pipo, alright, pop, pop, mate. imagine oh, emergency, oh, emergency, just imagine.

Abuja, Obibi, Obibi, Obibi, Obibi, Obibi, Jakumole, Astana, Astana, Astana, Victor to school. Emergency, oh, emergency, oh, injo them, Astella, Astella, Astella, big practice. When you go dash Roberto, gone, gone, your body gone. Dash Roberto, gone, gone, your body dash. Dash. When you go dash Roberto, gone, gone, your body gone. Dash Roberto, gone, gone, your body dash. Dash. Emergency, you, oh, emergency, you. Oh. Ijó tẹ̀ máa jó lálẹ́ yìí, ẹ̀ máa go crazy, oh. you, oh, you. Jolale Me jago para le you I Drip, it's a Chicago. Stay rich It's a with it's a with Chicago. Baby, come vibe with Chicago. Oh, yeah, run down with Chicago. Zanku. The great crew. Ramani. Zero promo bar. Emma Faramo. Oh, that's a sing one. Ramani you are not rich like my nigga. Blood low fuck of a cigar. Bring power comes to be charged. Let's go back to Rata. Go kiss your room. Go kiss your I don't fuck Jacob. Money by Jago. Ash Papi. Corona. Hot topic. Allow my carry. Allow my carry. Shami forgot your brother. Baby slow down. Blogger, blogger go go ahead. Shopping ahead. Shopping ahead. Bọ́wọ́ wa lè kélegbe. Gbowó wa lè kélegbe. Bọ́wọ́ wa lè kélegbe. Bọ́wọ́ wa lè bọ́wọ́ wa lè bọ́wọ́ wa lè kélegbe. Gbowó wa lè kélegbe. sọ̀rọ̀ ológo kélegbe. Ọlọ́run bí kàṣà lọ kélégbé opó sọkọ ẹ kélégbé fáìfò sápó lo ṣódì kélégbé olófo ló sọ̀rọ̀ ológo kélégbé kélégbé wọn àwọn kélégbé kélégbé tútù kélégbé kélégbé gbégbé kélégbé kélégbé gbégbé kélégbé. yẹ kó gbé ó pariwo mọ́ mi mo gbé jíjí máa mi kéke dìke. má lọ máa fi sìgá wé gbóni bí kélégbé sójà kó bá rẹ̀ ń gbóbi lájú kó jára ẹ̀ kó lọ́ bèbí kó tó mọ̀ ó ti tara àti mọ̀lẹ́bí. as alone. I am now with Malia. But then any baby come. Baby say she be a Ìgbà tó rí mi pẹ̀lú ọmọ yẹn ara ẹ̀ gbọ́dọ̀ bí sàlẹ́sà. Ọmọ yẹn fẹ́ pa mí o. She dey do me tọ̀tọ̀rí o. Anytime I touch her body I am sorry my baby o. Ọmọ yẹn fẹ́ ṣe mí léṣe. Set àwọn tó torí ke. Gbogbo àyà fèrèkè. Kó má lọ ṣe mí léṣe. Ó lé mi látà ló kò má jẹ́ èso. Just the way you are, yeah, you on my mind. Just the way you do all that stuff, yeah, you make me mad. Can't believe that you're single. Let me be your man. If you say no lasso, song, well, I yeah, yeah. I get the girl from Ghana, she get the dimple from Ghana fell in love with the lifestyle. She fell in love with the cash. I get a girl from London. She don't live far from Beckham. She said no to condom. I to bend it like Beckham. Cause she nice like Ongasso. Over wed, over mansion. Nice camera action. Baba mi jaye mansion, yeah. Whiskolo whiska, whiska. Lọ́sà fètí ṣapá lórí Twitter, Twitter. Mo ní kó sáré wá gbà. Kò jẹ́ sun ọ́nà fi tóun dà. Don't let me laugh, I don't know where you're yeyeyeyeye kò máa jẹ́ èso ó ṣe fún mi la awa ti amo oba wa I want wà lóru àwa ń bẹ nígbẹ́ àwòtẹ́lẹ̀ fọ́ fún wọn torí pé àwa ń tìǹgà sá àwòtẹ́lẹ̀ sá fún wọn. sí má lọ pẹ̀lú rẹ̀ kí ẹ ṣe ẹ̀ tí ẹ kó jẹ kájú bẹ̀ wọ́n bí ẹ̀ sí má lọ sùn síbẹ̀ wọ́n bí ẹ̀ má lọ pẹ́ lórí ẹ̀ ọ̀dàjì ọ̀dàjì kọ́tòjì forty four minus four pé mo forty mo jẹ láìpẹ́ wọn girls tó bá nọ́ọ̀tì mo máa ń láìpẹ́ ìpàkà tó bá kọ́ọ̀tì sweepers yẹn sẹ́tọ̀ wọn káàdì ó ní láwọn bíi lollipop ó ní ìṣàn bíi talking top fún mi sàn bíi ti talking drum kására àwò má jọ mọ́ ọ̀dàjì kọ́tòjì. ọ̀ndàjì kọ̀dọ̀jì ọ̀ndàjì kọ̀dọ̀jì ọ̀ndàjì kó wọn lẹ́rù ọ̀ndàjì ọ̀ndàjì kọ̀dọ̀jì kọ̀dọ̀jì ọ̀ndàjì ọ̀ndàjì kọ̀dọ̀jì kọ̀dọ̀jì ọ̀ndàjì ọ̀ndàjì kọ̀dọ̀jì kọ̀dọ̀jì ọ̀ndàjì ọ̀ndàjì kọ̀dọ̀jì kọ̀dọ̀jì ọmọ àṣì má lọ pẹ́ lórí ẹ̀ jẹ́ iṣẹ́ tí ẹ kò jẹ́ kájú bẹ́ẹ̀ ọmọ àṣì má lọ pẹ́ lórí ẹ̀ jẹ́ iṣẹ́ tí ẹ kò jẹ́ kájú bẹ́ẹ̀ wọ́n pẹ̀ sí má lọ sùn síbẹ̀ wọ́n pẹ̀ sí má lọ pẹ́ lórí ẹ̀ ọ̀ndàjì kọ̀dọ̀jì ọ̀ndàjì kọ̀dọ̀jì baliki Badiki ẹ wo tọ́kí ńlá yé ṣe máa ń tọ́kí nílá o lè fi irun pákó kọ́lọ̀ má jẹ́ ká yé pray to God make you give me the peace I know one girl wey go give me the peace o fọ́ náírà o fọ́ poko o fọ́ jago lóṣó ni ọmọdé oya dismiss lórí insta wọn fẹ́ pa mi bó ṣe send me bó ṣe send me tí n bá reply wọn máa ní mo rú ọ̀ndájì kọ́tọ́jì ọ̀ndájì kọ́tọ́jì ọ̀ndájì. Whoa, mama Monica, Monica. Generator fọ́wọ́n tó níná, tó níná. Bọ́ọ̀ fọ́wọ́n tí wọ́n lómi, tí wọ́n lómi. Bùtì fọ́wọ́n tí wọ́n láṣọ, tí wọ́n láṣọ. Street mama fọ́n tó ní mama, tó ní mama. Koríko fọ́wọ́n tó lè rálá, tó lè rálá. ọ̀ndájì kọ́tòjì ọ̀ndájì kọ́tòjì ọ̀ndájì kọ́tòjì ọ̀ndájì kọ́tòjì ọ̀ndájì kọ́tòjì ọ̀ndájì. ọlọ́run rj record me record me mo ti bí nìkan mr rí mo fẹ́ ká lánàá. bẹ́ẹ̀ fagbó ẹ lè fagbó tó bàbá fẹ́ la bàbá fẹ́ la. gbẹ̀gẹ̀lẹ̀ gbẹ̀gẹ̀lẹ̀ arúgbó jẹ gbèsè ta ló máa san. ìjọba máa san. ṣojú gbá mo borí ṣojú gbá mo borí. èyí bá wọ la liga yìí èyí bá wọ la liga yìí. ṣo lè mí sí jẹ̀dí kó fata gógó sí pẹ̀lú gàrí. ókè wọ́n ti jẹ gbèsè wọ́n ti jẹ gbèsè wọ́n ti jẹ gbèsè tó bá lówó má gbà tó ṣígẹ̀gẹ̀ bóyá ṣígẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ kò dáyọ̀mọ̀ ẹlẹ́fà tó bàbá fẹ́ la bàbá fẹ́ la gbẹgẹlẹ gbẹgẹlẹ arúgbó jẹ gbèsè ta ló máa san ìjọba máa san ṣó ti gbá mo borí ṣó ti gbá mo borí èyí ń bá wọlá lígàrí èyí ń bá wọlá lígàrí ṣó lè mí sí jẹ̀dí kó fata gógó sí

Every day of my life. Like I shake bam bam, jiggy jiggy, bam bam, bam bam, jiggy jiggy. Oh, I bam bam, You see me, we lit it. Oh yeah, we lit it. it. Yeah. Go shot, go shot, baby can't see. Nothing nobody can see. this with the bid at the place. Pick up the place, I'ma up the years. Ah. You see me, sending a copy of it, it, Ooh, yeah, yeah, we lit, it. We don't send nobody cause we lit, it, yeah. Go shot, Go shot, Go shot, We don't send nobody cause we lit, it, má lọ lámọ́lì kó lọ hán ní lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀rù ń bẹ lábẹ́ jẹ mo jí sí tó bá jẹ ọmọ bẹ̀bẹ̀ ni ṣàdé jẹ àjẹ jẹ àìṣà jẹ ṣé sì jẹ kò ní jẹ kẹ ọlọ́run má jẹ lórí pápá ọmọ jẹ bó ṣe jẹ kọ̀njínàbà kọ̀njínàbà kọ̀njínàbà kọ̀njínàbà kọ̀njínàbà kọ̀njínàbà kọ̀njínàbà kọ̀njínàbà kọ̀njínàbà kọ̀njínàbà kọ̀njínàbà kọ̀njínàbà. Thank you. You call me 235. Tell me you're coming to mine. You get shadow for your house. Yeah, NSC tequila and wine. Okay. When you what's up, what's up? Olóhùn fẹ́ pull up. Pull I say okay, If you fit pull up. Kí ló tún kò tó fair. You want mọ lélélélé. Balloon di ọ̀gán wa òkè. O tún fẹ́ fagbó fagbó mọ́. O tún fẹ́ jọ gẹ̀gẹ̀dẹ̀ mọ́. O sọ fún mi pé pé pé pé pé ọ̀ṣunlé sẹ́ẹ̀bù náà tún wà òkè. O tún fẹ́ fagbó fagbó sí. O tún fẹ́ jókòó jókòó sí.

Yes. Mo kàn fẹ́ máa tẹ̀ sínú pot. Yes. Mo kàn fẹ́ máa tẹ̀ sínú pot. Yes. Mi ò ráyè baby I love you. Yes. Mo kàn fẹ́ máa tẹ̀ sínú pot. Yes. Mo kàn fẹ́ máa tẹ̀ sínú pot. Yes. Mo kàn fẹ́ máa tẹ̀ sínú pot. Yes. Mi ò ráyè baby I love you. Shopla who be that boy? Tó di tẹ mo tàdí mẹ́rin pé mi cowboy. Ìbàdí ẹ make me shock ìwọ black boy. Ó gbọ́n ó gbọ́n má gọ̀. Gbogbo ẹ̀jú ó tóbi jù ṣe lọ́n blasted. Mo mọ fáwọn boys yẹn wọ́n máa fẹ́ máa cast it. Blame you ṣe ṣe torí pé ọmọ past it. Blackmail ẹ pẹ̀lú nude ẹ̀ wọ́n á tún tax ẹ̀. Kí ló fẹ́ ṣàwámà pizza, marijuana, baby qui le fait be Crispa, Master Groove, be FIFA, qui le fait Wack Black Pest, FIFA, Daido P, be Shopla, qui le fait Higher Education, be Jota, MO Guru, be Monster. Ọmọ tó bá ṣe àgbàǹgbà, èyí tó bá ṣe àgbàǹgbà, èyí tó túra kan gbàǹgbà, ẹ̀pá àbí òfìlì gàǹgà. Ọmọ tó bá ṣe àgbàǹgbà, èyí tó bá ṣe àgbàǹgbà, èyí tó túra kan gbàǹgbà, ẹ̀pá àbí òfìlì gàǹgà. Mo kàn fẹ́ máa tẹ̀ sínú abọ́t. Mo kàn fẹ́ máa tẹ̀ sínú abọ́t. Mo kàn fẹ́ máa tẹ̀ sínú abọ́t. Mi ò ráyè baby I love you. Mo kàn fẹ́ máa tẹ̀ sínú abọ́t. Mo kàn fẹ́ máa tẹ̀ sínú abọ́t. Mo kàn fẹ́ máa tẹ̀ sínú abọ́t. Mi ò ráyè baby I love you. Oya tẹ̀ sínú abọ́t, tẹ̀ sínú alọ́t. Àfọkọ́ gbà wọ náà kó tẹ̀ sínú alọ́t. Ìlódé tó ń kanra wetin I talk. Tọ́lọ́run bá fẹ́ ká náwó ànínẹ́pọ̀n. Wetin you want, any amount. Wọ́n gí mi dákàlà, who's kàlà yọ? Jẹ̀bi ẹrin tútù, jẹ̀bi náà máa ní kó ṣe náà máa over with the Babambari. for my lady, na Bugatti, Maserati. Sell daddy land, even my salary. I gave me laddie caps to my daddy. Yo, Gucci Gucci, kinda juicy juicy. It's a designer quick, cause Gucci Gucci. Let's make love in the pool, in the car, my Lulu, Lulu, do it done ọmọ tó bá ṣá gbangba èyí tó bá ṣá gbangba èyí tó túra ká gbangba ẹ̀fà àbí òfìlì gàǹgà ọmọ tó bá ṣá gbangba èyí tó bá ṣá gbangba èyí tó túra ká gbangba ẹ̀fà àbí òfìlì gàǹgà. ládùúgbò mi tí n tí yọ tí n tí jẹun tí n tí pààyàn ó wà ló ń wúlò ó wà ló ń wúlò stop my ṣe bẹ̀ kó máa lọ ṣẹlẹ̀ fọwọ́ Bring ṣe ní nàìjíríà níwò you ìjà never ever never ever for this Lagos this Lagos ṣe é kó àbí lè kó you ìjà never ever never. náà sì lè go náà sì lè ọmọ pàwọn ànígbòrò ọmọ pàwọn ànígbòrò lọ́la sí mi lára. ọmọ pọ̀ kí n pariwo. májọ ṣe fún ẹ nígboro àwọn tó máa ṣe fún màá tún nígboro. olówó gbajúmọ̀ má lọ gbàgbé polówó láyé mọ̀. náà sì dẹ̀kọ̀ náà sì ń yọ̀gàn wájọ́ wọn wò. wà á dán bọ̀ wà á dán bọ̀ tún ní ṣe wẹ́ mọ̀ tún ní ṣe wẹ́ mọ̀ ń pẹ́ mọ́tò ń bọ̀ wọ́n sọ fún mi ní ọ̀pọ̀ ojú ń rọ̀ ayọ̀ ń pààyàn rọra yọ̀ àsìlẹ̀ gòyàn ló sọ owó èèyàn kó o mẹ́. ládùúgbò mi tí n tí yo tí n tí jẹun tí n tí pààyàn ó wá me laduugbo mi ń wúwo ó wá ló ń gbégi ah, stop ṣe bẹ́ẹ̀ ó má lọ ṣẹlẹ̀ any Nigeria, you never ever, never for this Lagos, this Lagos. Shake on, I mean you on, you never ever, never. Mungo, mungo, mungo, oúnjẹ kò lè sọ. Gàrà mungo, pé pé pélé pé òdèlè má faṣọ lè mọ́ mú ya o. Ẹ má faṣọ àfàyè. forget kó yẹ kó ṣọpẹ́ tiẹ̀ ìgbà mélòó náà fi connect àsìtẹ̀gùn anytime ló lè collect kó mẹ́. ting ting tí ting ting yo tí n tí jẹun tí n tí pààyàn ó wá ló ń gbé ó wá ló ń gbé tó ṣe bẹ́ẹ̀. olówó àjòkò gbé bọ́dí sẹ́ o lè jẹ́ kọ̀pútà kí n máa tẹ bọ́tì yẹn bóyá what jokala kú tà ọmọ yìí bá àdó ti kú tà fẹ́mi pé tí ibi ti kú tà akásá wa pè mí ṣúta wo oh oh ó máa lọ di ó máa lọ di ìbàdídì yóò àti sáyódé my body ah old my body old my body ọmọ adichadi love fún ìdé my body ah ó máa lọ di ó máa lọ di ìbàlú

start to look on low. The way you need this, keep up, up, up, keep up, up, CB, drop, up, up, drop, up. give me your pop, pop, pop, pop, pop, oh yeah, call it, pop, pop, call it. The way you need this, keep up, up, up, keep up, up, CB, drop, up, up, drop, up. give me your pop, pop, pop, pop, pop, oh yeah, call it, pop, pop, call it, pop. Blow the money, blow the money, make the people maya, make the people maya, oh. Blow the money, blow the money, make the girls them wine up. Make the custom wine up. Oh. You a shit of my body, no one let me go. She get the fire, body I no fit that to go. You don't dare my body, you oh, fell like me, oh. I no feel them, my baby, you oh, my cameo. Ah, la, la, left, right. Temi o basunle o, te ademi kele o. Girl, if your body na road, I go follow Um, oh.

there go I don't want your new neighbors Another banda, I mean, another, another, another, another banda, I am another banger. I'm in love with plenty women. I know my money, all of them. It no matter the shape or color. I go make sure say I must collect. I get one with be my sponsor. I get one where they call me honey. One where they do me winchy winchy. She they do like patience or soko. Wale color. Get in my room, make you like on. Body they move like a python. Love where they giving me iron. pussy my iron. I too like woman, I too like woman. Me I not they burn, me I not. party. Too many girls in my DM. You going to to London to Benin. I pray make I no go reply them. Never to be a no lobby, oh, lobby, oh. Back or back to the matter, oh. Since I look at your picture, oh. Girl, you go finish my data, oh. I saw better pro to makule. Mm, my desi girls from my ass block. Them anywhere me adore. If they no do, no be by force. Plenty where they will go conquer, oh. They will go conquer enter the room, give me your phone. Make them no go see me for blood. Wale, color, get in my room, make you lot on. Body they move like a python. Love what they giving me iron. Wale, color, after the room to the palace. Then make you post for my canon. Love what they boosting my iron. love it, yeah. Tell you say you fine, you know they get me and your body, don't mefe. She carry equipment, yo, ele to marry. I go chop one clean mouth to to go do myself, ele. In a sagwogo. If in a sag, eh, eh, chai. Uh-huh. in a your body, manika baga you. Washeki wuku, imana njinji neji. Ora kuku, <laughs> imana fefe nefe. She carry equipment yo, ele tumare. I go top one kill mouth to to God to myself ele. a sapo. Jara jara. your body now, move your body now, yeah, yeah. Make we dance, baby, make we dance. Move your body now, move your body now, make we dance, make we dance. Forget your sorrow, make we dance. You go get the money and relax. You go get the money and relax. Make we dance, make we dance. Forget your sorrow, make we dance. You go get the money and relax. You go get the money and relax. Yeah, ológege àṣírí tú dance to the groove you gonna be alright losing your soul you gonna feel alright yeah yeah yeah yeah yeah yeah yeah, touch somebody hold somebody move your body rock your body scatter body shake your body don't tell mommy don't tell daddy touch somebody hold somebody move your body rock your body your body, shake your body, shake your body, do me like that, yeah, yeah. words the word. I have to put on my health in the force, you know, but you want. Nobody know what it caused my matter, caused my matter. It's in my shot. Anybody underestimate it matter. Tell my saying you know my shot. If you need a fire, I'll be a liar. If you judge, put me on fire. If you think I'll put me underwater. Take me culture. I don't care. me panda. You know I do panda, but they make me panda. You just take my data, you just fuck my panda, you just up my lanta. Now you to be a puta, fools for you puta. Yeah, you are a puppet. You can make me a puta, see everybody want to want to point at me like shooter. And then I do a man, but man shooter, but if you need a fire, I'll be a liar. This is your Put me on fire, you just think i hot hot, put me on the water. Take me further, I don't need no Ochakataka, patakata, obalaga, alopalaga anything to have me in your life. You're in control, you're in my soul. I think I'm losing my mind, you got me, I know. ẹ wò lẹ́kẹ̀ bó ṣe ń jó ó ti tó ó ti tó mo ti fọ́ sára mo ti ń jó mo ti ń bá ń bíọ́lá ó ti tó. she's dancing it's magic how can you take my soul you can't have it. you put a spell on me you put a spell on me. bàbá simba ó mú sẹ́yìn àlọ́ mú sọ́dọ̀. man, and you wanna try, you could go die, baby. It been a landslide for a long time, but they know I believe it. All of when I come back, yeah, you one try, but you do me for easy. Who bad enough, who do it like her? Waking up all my cellular work. Your back and your spine, I got it go break. Carry my weight, because I'm way too big. Way too big to be fucking bitch. Let me fucking with you. Because I'm way too smart smart to be fucking did you try? Fucking with you, mm. cause I'm way too cool. Way too cool to be losing my cool. Mm. Julie, Julie, I bring the thunder like Moody. They say I'm on drugs, see me on moody. But everything they talk, they know they do me. That's not because me, I be spooky. Before my life changed, I lived in a movie. Used to roll with the shark just like Julie. Still on God, cause I'm unruly. Beat my case, cause I'm unruly. Took my place at the shine, shine, baba of the Nigerian Rudy. Because I'm way too big. Way too big to be fucking with you. Be fucking with you. Mm. Because I'm way too smart smart before be falling in your trap. I could pay you. But to my dead, my dead, my dead, my dead, my dead, my dead. My dead, my dead, my dead. Whoa, whoa, whoa, whoa, My dead, my dead, my dead. My dead, my dead, my dead. My dead, my dead, my now my nigga make you tell my nigga say me unique bow. This soldier me body day. We must enter one nigga I don't want no anything we go make you kill my chinchow. You know she say I'm for real. But you worry pé wọ́n gbẹlẹ́dọ̀ wọ́n gbẹlẹ́dọ̀. Wá jẹ tán wá jẹ wólólólóló. Wá jẹ tán wọ́n gbẹlẹ́dọ̀ wọ́n lo Mo ń gbọ́dọ̀ lọ́wọ́ wá jẹ tán wá jẹ tán wá jẹ wólólólóló. Wá jẹ tán wá Bajẹ́tọ̀, òǹpẹlẹjọ, bajẹ́, bajẹ́, Of trying making missions around the world. Now I am certain I don't want any other girl. You are one in a million. Me la cual you vibe. Let's have some children. Go look up, go look up, go bet you. Oh no no no no Oh no no no no Oh no pull us up Go pull you it. Oh no no no no. Oh no no no no. My dear, my dear, my dear, my dear, my dear, my dear, my dear, oh oh oh oh. My dear, my dear, my dear, my dear mi ò ta lẹ́nu ó kọ lẹ́nu ó dùn lẹ́nu. Tell me what I cannot do. Tell me what I cannot do ó ta lẹ́nu ó kọ lẹ́nu ó dùn lẹ́nu tọmọta kaná dùn tọmọta kaná omi oh, lẹ́nu lẹ́nu kaná kaná place for pretense. I can't watch you standing. Oh no. When you go jo jo jo, when you go bare mole jo, I know you want to know. I sweet they do amo. When you go jo jo baby no darling no. I know you want to know. I sweet they do amo. Ni o ta who o ko lenu o du lenu. Tell what I cannot do. what I cannot do. When you talent lẹ́nu ó lẹ́nu ó lẹ́nu. Tọ́mọ tọ́mọ Tell me what I cannot do. Pull up in the drop, cause I'm not you. Uh, sure there's no be muscle. Cause I look up and the dip I drop. Ah, no, so that go down, you Oh, if you put the stress, you go down, y'all. Then go the talk, talk, talk. But then they love you, love you, love you. Uh, money on you're tired, let no, but let no, don't let Tell me what I cannot do. If you need the money, I go connect you. And if you go wrong, I go correct you. Cause if you fall down, I go forget you. Nobody go come to your rescue. And we can just stay for my life. Money on talent, no, for no, no, cannot do. Oluwabana, tell me what I cannot do. Tell me what I cannot do. Tell me what I cannot do. Tell me what I cannot do. Yọ̀tà lẹ́nu what I cannot do. what I cannot do. Fantabulous.